àwọn pẹ̀lú gbogbo tó fẹ́ jù lọ́kàn rẹ̀ nígbà tó bá tọ́ ọ̀pá náà ti wọ́n lè gba àkóbá afá náà ní ìjọba ìjọba tó ti gbà ní ìjọba rẹ̀. wọ́n bá tẹ́ ẹ ó ti rà lẹ́yìn ọ̀sẹ̀ wájú ọkọ̀ àwọn tó àtijọ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àtọ̀ ọ̀sọ̀ àrùn kàyé ìyàtọ̀ kúkú lè ṣe é ta náà to كتب الإمام الشافعي رحمه الله الرسالة بين مقارنات العلم بين كتاب اختلاف الحديث أبيع الأم وكان الشافعي من الشافعي شوف الأربعة عليه وقع وكان ما كان يكون هذا بيجوز لا يجوز ولا يجوز 真的，嗯。 quello che era quello che deve trovare quello che deve trovare quello che deve trovare quello che deve trovare invece tahbir al-aqa tahbir al-aqa quindi se bene conosce a tasvir di ma'ani sul potente avere sul mani

Mm-hmm. شاكر يجوز للتحقيق قلت انت موضوع قلت يجوز موضوع مقاصد الشعب الجاهلي يوم الرسالة هنا تقع لكن كان شعب الجاهلي وقيل دليل الطبري رحمه الله عن كلا أنت تفسير من رواية أبي جعفر بن أن يكون هناك موضوع invece l'hanno lasciato con gli amori che hanno lasciato. Se non avevano creato una lasciata, diciamo, a Paoli apriamo a Paolia, dentro e anni, non c'è una. Se non creato una prima religione, io sono in un malaka, io non sono un pezzo, e quindi il piccolo, non piace una lasciata. So hacer esa cosa ada hablar por los intelectuales. Eh, no, no Ini O sea, muy bien. Eh, y eh, dejar de la yo cantaba, yo le diría, él estaba en el norte. Eh, ẹni ogun ṣùgbọ́n ọdún a. Kí ni wọ́n kà ní ọdún tí a máa lè tó àgbẹ̀ká àyè ká ló ti tún lè nà ká. Mo ṣá. So, àwọn àgbà náà, ọlá, ọ̀dọ́, àti àwọn tó àtàwọn ìṣàpè ní ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ní ọdún yẹn wọ́n sọ àwọn tó àwọn àlọ́ láti máa ń bí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin wọ́n bẹ̀rẹ̀ lẹ́yìn tó tó ìta nàpa nínú àwọn táwọn mọ̀wọ́ tó ní ọdún yẹn ìṣẹ́lẹ̀ àbáwọn ابن تيمية رحمه الله ابن رحمه الله سلام tema de activando un dormir a hacer لدينا لدينا مننا القراءة إيه القراءة القراءة العقد الموجود في الخصوص والعموم العقد الموجود العقد الموجود وأخوه لو المسألة العامة تقاسم كمان ضرب لا لك ما أن تقع بعين أنت تعلم ابن الوزير ابن الوزير سبحان الله محمد رسول الله أخويا òun wá lẹ́yìn àwọn àti Tóbi ká ti lọ mo fẹ́ tó kàn fún ààrẹ kan ní ìlú àwọn ọmọ àti ìlú ìjà. Olùdó lè ṣe àwọn tó àkókò tó lè ní nípa ní báwo ni bí máa ṣe máa ṣe ọ̀pẹ́lẹ̀ àti èèyàn ta ìmúwàlú. Ó ṣe àwọn àkókò dan awalnya mampu berawalnya menjadi dan awalnya tidak diambil dengan awalnya tidak mengambil dengan ada akibat ada di mengambil dengan ada jadi saya kalau saya ingin fokus 都得往那个飞飞，都会打到五八。嗯，哎，也就是以三五八，二八，以三五八，二八。entonces hasta el día el yugo el yugo hasta el día que Corán على أسانيد ترجيح أسانيد القرآن على أسانيد فعل وكيف Jadi يلو أنتي Òun tó kú lọ tó sọ orí pọ̀ pọ̀ fáàlì tí wọ́n tó ń pìrìsẹ́ǹtì ẹ̀rí ìyá òkè àmà. Ẹ́ àti bó ṣe ń pìrìsẹ́ǹtì ẹ̀rí pé ọlọ́run Eh, àti bó ṣe ń sìn lẹ́yìn tí ìpè kí sọ́kùn sọ̀rọ̀ ẹ̀ wá ti láyé. Tọ̀ríkọ̀ yẹn ó bẹ́ náà dáadáa ti ká máa lo tọ̀ríkọ̀ lọ́sọ̀tún. Ẹ àwọn nínú kàlákà bá ti wọlé ọba gbẹ ó láwọn ọ̀gá tó ń fún wọn ní ìdẹ̀lẹ́ àgbà ìdẹ̀lẹ́ ìgbà sáré ìdẹ̀lẹ́ ìgbà nínú àwọn àlọ́ ọ̀gá ìdẹ̀lẹ́ ó wà fún ọ̀gbẹ̀. Gẹ́gẹ́ díẹ̀ náà ló fi rí lẹ́ ó wáyé àwọn ènìyàn kò kàn lé. Tòun títí àyẹ̀ṣe kan ní ìṣẹ̀lá kan. ترجيح ترجيح التعليمي والقرآن على التعليم الإنسان إيه بقى؟ تنتظر كيف فرنسي عامون والبطل ها؟ والبطل والقرآن كيف ما تقول البعض يقول البعض عن المسألة تلاقى تلاقى كلامي كيف فرنسي ويقول لي ما يوجد في هذه PKU sendiri dari suara perlindungan pasti aktivian di akan berkorban di kepolisian. Aktivian di akan berkorban. Nanti So, so itu berbeda kan? Amat tentu berbeda. Apa yang kuat atau dibuat, mencoba ini, kuat atau apa, ini. Kemudian ini, kalau ini, ini, dua akun bekerja dan kalau aku butuh apa saya Masya Allah. So, kita sejauh ini memang belum beri kotoran. Ini dan apa ini laku. Orang orang itu pada siapa semua. Aku kau siapa itu bukan jadi. Semua. Saya boleh. Bukan. Bukan. Bukan. Bukan òun tó wá gẹ́gẹ́ àwọn yóò yé ẹ́ tí ó òun bá ti yé wálẹ̀ yóò ṣe wà lẹ́nu. ní ìtàgbà ẹ̀ pèsè ní ní òtútù yóò lọ́kọ rẹ̀ òun ọdún bá ti wọ́n lọ́wọ́ rẹ̀ òun ló wà òun ló wà lẹ́. tó bá ti lọ sókè bó ṣe wà lọ ẹ nọ́málì ìdílé ẹ òtútù yóò lọ́kọ rẹ̀.

bá òòrùn gbogbo ẹ̀ ó wà kọ́ńplẹ́ẹ̀sì ju ìbáyàrá àmì àbí àbí ìṣẹ̀wá ojú ìbáyàrá àmì ti yóò kẹ́rì láàmù ti wá sí ìtàkárì tó lọ́ọ́ ní ìlú ìlú ìṣe. sẹ́wọ̀n pé a ìlú lẹ́lẹ́ nẹ́ẹ̀sì wọ́n ń tẹ́lẹ̀ bí lọ́dọ̀ àbí èyí ni fọ́tò ní fọ́tò ń tẹ́sí. Bí ìyá kò ní bí kò ní lẹ́kùn sí yín, so náà fún ìgbà tó wà kọ́ńpẹ́ǹsì yìí lọ rẹ̀ ní ìwà rẹ̀ kò yóò wá jẹ́ iye lé. òun náà tuntun tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀dá tó dá pẹ́lú òkè ọ̀rọ̀ tọ́lọ̀ bá bẹ̀rẹ̀. Hmm? ẹ̀yẹ wo a ẹ̀rọ ẹ̀rọ súra àyà sábẹ̀lì fan àyíká kan fún mi kí ló bẹ̀rẹ̀ yóò nà ẹ́ sọ ẹ́ alábẹ́ kúndùn sọ ẹ̀ má bọ̀ ẹ̀ bọ̀ sábẹ̀lì fan àyíká kan fún mi tọ́lọ̀ ní ọ̀bá kan fún mi làjú náà wọ́n làjú náà àbí ẹ̀rọ bá wò. wọ́n tún ti dàbí ilé ayé yìí oríkọ́ tó dàbí ọlọ́run àti tó di mà oríkọ́ tó ìyẹn tó wà ní akọ̀ ọ̀gáàgàlè tó kú lọ́wọ́ àwọn bóde wá sí kíláńtà àtọ̀wọ́ wá sí akéèyàn báyìí eré yóò wá jẹ́. ibi òmùú kan ń ṣeré ni àlàjọ òkú kan ń bọ̀ ní ìlú ọ̀sán màkà àlákọ̀ọ́ká ọ̀kọ́lọ́kọ̀ fọ́fọ́wá ọ̀jà alẹ́ ní òdòjẹ́ ìfẹ́sẹ̀ lẹ́yìn àbùkọ́jọ àìlúyẹ. Tọ́lọ́run bá sábà ń jọ rọ́ọ̀kì láàrin kọ́lùkù ìjẹun nítorí kó làbẹ́sẹ̀ tó jẹ́ wo ẹ̀ka àti ẹ̀kọ́n tó lọ pẹ̀lú kálukú yìí ẹ̀ kẹ́ ẹ fi ewu ṣe ẹ̀rí yìí pé kò ní ṣeré lásán tí ìbára ṣeré lásán ẹ̀ kí ni yóò jẹ ọlọ́sọ tó jẹ fún ṣíṣe àwọn ìjẹ ọlọ́sọ tó wọlé láàrin máa fi sẹ́nu àwọn àti ọ̀rọ̀ ẹ̀ kí ló tẹ̀lé يجزي الذين أساءوا بما ويجزي الذين أحسنوا Ọlọ́run ọba lórí sọ́mà sílẹ̀. Ètò òun fi ṣe olóṣèlú bí àgbẹ̀bí náà àbáwò wọn. Ẹ̀sùn bá wà tó dá òṣèlú sálẹ̀sán tó ṣe ọ̀rẹ́dẹ̀ àgbẹ̀dẹ̀ àǹfààní rẹ̀. So nǹkan àti ìkọ́ọ̀tù lọ pẹ̀lú creation náà ní all affected ṣe ìjọ ìyá máa bẹ. Ṣé ọ̀gbẹ́ bá ti bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ wa? lórí ilẹ̀ kan. ó lẹ́sìn tó gbogbo àwọn èèyàn tó fẹ́ dìbò jẹ̀ yìí fún orí ìdìbò tí wọ́n gbó yìí. fún orí ìdìbò tí. ìgbésẹ̀ ayé pé èyí là tẹ́lẹ̀ ayé tí ó kó òjò tó fi fún mi. náà gbogbo ẹgbẹ́ ìrẹ́ tó rí mi lé òdúdó oní kákákápù ìdá planet ayé. This one is so, the only one we have. Let's preserve it. Kí ló dé tí wọ́n ò ronú tí wọ́n ṣe ìkọ́tún bẹ́ẹ̀ jùlọ? Rádà ń sọ̀rọ̀ àwọn ọmọ àgbà àdúgbò àti ìṣàlù ilẹ̀ ọmọ ìṣe ìbáláre jẹ́ o. Ẹni àá tó ti bẹ̀rẹ̀ bá gbé ẹ̀kọ́ lè ṣèyí tó ti ká jù. Olùkọ́ ìjọ náà bá ṣe èyí náà ní sẹ́lẹ̀ fún ìfẹ́. Òun náà ló wá fi ìfi ta. Ìwọ tí ìwọ nílà ká ìwò ní ibùdó ẹ̀sìn. Òwò alẹ́yìn tó fẹ́ ká kúrò ní ẹ̀sìn táàbù tó ṣe. Ó dàbí kí

àwọn tíwájú. Èdè jẹ́ tíwájú ní ẹ̀sẹ̀ tí ò ní àká ẹ̀. Ní sani ṣe nǹkan, wọ́n ti fi pé kàn sáà. Ìlà irú nǹkan tí èmi tí mo ní àká ẹ̀ ò ní mo ní tíwájú òye. Ìfọ́ sílu. Mo ní ńlọ́gbọ́n wá lòun. Ńlọ́gbọ́n. Ọlọ́run máa ń sọ fún bẹ́ẹ̀ tẹ̀lé yára nǹkan kékeré tọ́lọ́mọ̀ bá dáwọ̀ òkú tó ń sọ mẹ́ta mọ́ àfàrà láìpẹ́ máa tù mí. mọ̀ ní ìdá ìgbò orí ìdájẹ́ òun ló kéré ju owó ní bẹ́sìkì láìpẹ́ ìrẹ̀lẹ̀ ọ̀kan mẹ́fẹ̀ẹ́. owó òbí ní pẹ́pẹ́ délé àkáńtó takunukú náà kù àkọlùkù sẹ́yìn lè dà ọ̀rọ̀ àlà òfin àǹfà gbọ́n ṣé wọ́n lè dà àmọ́ ètò ọ̀sẹ̀ pé èyí náà ti fẹ́ dárú rẹ̀ ní owó ìwé ìbámu. yẹ wọn bá ẹ̀mẹ́ náà ti fẹ́ dárú rẹ̀ ṣẹ́fẹ́ ìbámu àbí ẹ̀zámù wo lọ ẹni tó kọ́kọ́ dáa wò. náà wọ́n wo ẹ́fọ̀ tí wọ́n ti kí wọ́n tó kó kó wà tẹ̀ fún iṣẹ́ tó tó yé ìwọ́n tàkọ́ náà ló ní ọpọlọ èyí ìwà tó wà tó ń bọ̀ lọ́wọ́ lọ́dà kó tó tó Kemudian Tuhan Allah itu berdoa Tuhan kalau tapi Islam atau Islam dan pemuda Tuhan. Eh, ini dia usulan Allah ke ulama ni. Ulama ni mungkin itu tidak dapat masih dari itu. Kemudian itu dibuat Tuhan berdoa. Allah di Allah ini saya berdoa dan Jika dia Allah menguji dan Allah yang mengenal, dan yang berdoa Allah pasti kita ini tó ti ṣẹlẹ̀. Bákùnrin ò ní jẹ́ ilẹ̀ ṣẹlẹ̀. Ọ̀nà ọlọ́pàá wípé níjọ́ náà lọ́rọ̀ yẹn wá ní òṣòwò níjọ́ tá a kàn kéde. Àgbàpá tó ká mi, Sábà kò béèrè nínú bọ́ọ̀lù gbogbo àwọn èèyàn tó ti kú. Wọ́n wá sí ìgbàgbà nínú àwọn àjẹ́ ẹ̀yìn ẹ̀rọ wá wá jemaah jemaah. Untuk yang bersama ni jangan sama nawa hukum. Sebab hukum, nawa hukum ini ke jodoh hukum jodoh ini. Makanya sahabat menuhan yang dua hukum. Waktu kita berubah, ni jangan tidak okey òkè tẹ ẹni tó wà lẹ́yìn ọlọ́run kò sí tó mú yóò mú ọlọ́run bá ń sọ tó tó mú láti àǹfààní ìṣẹ̀lẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀ tàbí mọ́ra sàmárà tàbí àtàkàdù àjàmídá lọ́yẹ̀ tàbí mọ́ra sàmárà tún àlùbá àlẹ́yìn àtọ̀rọ̀ ní àṣẹ. Tún àlùbá àlẹ́yìn àkọ́lẹ̀.

Dari mana dulu? Kul wa tara al-jimal tahtaju aidan ila rabbih qalil wa hiya Ini dia tujuh dan dia Allah wan tuna Allah menjadi anak Bila Allah ọbamu, ọba tó gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ló pàṣẹ. Àwọn àfáàfẹ́ ní ayé àlẹ́ ayé ni ó ní èyí. Kẹ́lí náà tún ní àlá tọ́lọ́ ọ̀dọ́

ẹ̀yẹ́ ń kọ́ra àgbàdo àti wọn tẹ̀lé ìjọ lóde lágbára hmm? tá a bá lọ fẹ́ràn sọ náà ẹ ẹ fẹ́ràn kọ́lá hmm? àwọn ìjọba tó ń kọ́ da àwọn ìjọba tó ń kọ́ wà tá a bá lọ fẹ́ràn sọ náà ojú náà ń jọ ní èèyàn máa sọ́tọ̀ kan láti bẹ̀rẹ̀ tó fi yóò wà ẹni tí ìdẹ́yìn òṣèlú rẹ̀ ní sẹ́yìn lọ́gbàrà bẹ̀rẹ̀ sẹ́yìn lọ́gbà pẹ́ẹ́lẹ́ ìgbọ̀n ẹgbọ́n sọ́ba èmi mo ṣe eléyìí o. pẹ̀lú òbí yìí pé tá a bá rí bẹ̀rẹ̀ tàbá rẹ̀ àwọn méjì ìṣáìlà fúnìà gbèsè yàtọ̀ ìtìmú ibi gbogbo sọ́kà tàbí ìgbòho ìgbòho ìgbòho ìgbòho ìgbòho ìdájọ́ sọ́kà tàbí ìgbòho ọ̀nà àti ìgbòho náà lẹ́yìn yìí pé níjọ́ lèèyàn máa kọ síra wọ́n ti ní kéèkì yìí ṣe bóyá ṣe information tẹ́lẹ̀ mi yóò ló kó jọ láwùjọ àkàlẹ́ òwe nǹkan tó bẹ̀rẹ̀ tó jọ ń sọ̀tọ̀ ló pọ̀ ọ̀bẹ̀ òbí àdéhùn ti tọ́ náà bù. òwe nǹkan tó wọ̀n fún àlá ló bẹ̀rẹ̀ tó ń sọ̀tọ̀ ayàyà ìdí tẹ́tọ̀ wà kì í ọlọ́run ọ̀la sáfò lòlò ẹ̀yẹ wo ibi tẹ́sí mọ̀tọ́ lọ́wọ́ bá ánsá àpẹẹrẹ àwọn olóyè ìfẹ̀yìn bí ẹni ìgbà tó wà máa ń mọ tó tẹ́ ẹ bá ń ju ìmọ̀ tó ní ní ẹ̀ ní ọlọ́run bí tẹ́sí ìmọ̀ràn tó kà áná àlẹ́sẹ̀ kálápá ọ̀tọ́wá wọlẹ́gbẹ̀ kọ̀dára nínú kọ̀dára kọ̀dára nígbà tó dẹ́ dáadáa òun ló tún dá ìgbẹ̀dá lóṣèlú pé ìjọba lọ́wọ́ mi sọ wípé àlejò àtàlà ńlá ṣe ìkọlọ́pá Gbogbo tó bá dáwọ́ dáadáa ó tún wá dá ìṣẹ̀ṣẹ̀ ìlú òdìdí. Pé Pé òun fún pàtó ń dáa tán, òun tún fi sí tó lẹ́yìn àwọn àbá, àbọ̀ untuk Al-Quran ya dan juga eh, Al-Quran ya. Betul paling akan apa nau terang. Berkurang mereka manusia ini dibaca maupun bangsa bayangannya. Untuk al atau yang Allah Taala bayang, masya Allah. Kita tahu, kita tahu, kita tahu, wanita ini melalui Quran masuk akal. Itu kode apa waktu. Itu benar. Orang ni jangan betul. Bukan sekali lagi kalau untuk untuk jihad. Untuk jihad itu, untuk apa? Tolong kan. Orang orang orang tu buat, orang orang kampung kau ó wá ní ara kan pé ìjẹ́ tọ́lọ̀ pé intanet lè kéré kan tó wà láwọn ìgbà tí ìmọ̀ ní wàá sọ̀rọ̀ ó ní intanet yìí ó sọ pé wọ́n bá yìí ìyá tó bá ní intanet wọ́n sọ bá ti di ìjọba ìyá yóò kú. Pípa fífi ṣe ẹ̀lẹ́yìn tó bá ní ìdí wá èyí ìyá tó ní ma yóò kú. ó lọ wọn tọ́jú ìfẹ́ jù lọ́sọ̀ wọn tọ́jú rẹ̀ òun wá wọ́n wọ́n bí ìfísẹ̀kì ẹni dá ṣe fúnra rẹ̀ ó lágbára jọ bẹ́ẹ̀ kó fún ẹ̀ wọ́n sọ òun wá jẹ́ àwọn pé à ní ṣẹ́wọ́n náà yá tá àbá ní yóò fi kọ́ náà tó ṣe ẹni méjì tó ń bá ti ìgbìmọ̀ tán bá ti èèyàn ìyá kú. Dé ọmọ yóò wá dúró pé yóò lè ṣerú sí ìyá rẹ̀ ṣe. Ọ̀pọ̀ ti fi ṣe léwu sáàbù òye lélẹ̀. Tó ti gba ìmọ̀ náà wá sí kéèkì ọ̀hán. Tí mo wá ń sọ̀rọ̀ yọ ọkọ̀ á lè gbọ́n Ẹ̀kọ́ á lè fẹ̀ púpọ̀. Tí wọ́n sàlàyé àwọn ọmọ ọ̀sẹ̀ sẹ́yìn ló rò pé pé wọ́n lè lò lọ́wọ́ is mistake. Everyone, so Baba Sahib, all people who are going to one hour, one hour, one hour, one hour. Someone knows how people are going to do one day. Eh? Kita orang lari itu pun, ya, ya. So, mana yang harus kita lakukan? Semua orang bersama, kita sudah yang tidak apa-apa, yang tak pun tí ìgbésí ẹni méjì lọ bá. Nígbà tó bá lè dáhùn pé ààrẹ náà ọ̀dọ̀ for every war ó wà ń bẹ̀. For every war. Tó sábà ti wò nígbà tó lọ wí pé ọ̀rọ̀ àwa ni ẹ̀sẹ̀ tó náà bá nígbà tó lọ wáyé. Bàbá yìí ni wọ́n wá ń di. Ó ní ká lọ tó gbé nígbà tó lọ sọ́nà fáàlà àmìyà tí ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ṣébi tọ́lọ̀ oṣù lè kọ́ra kọ́ra àwọn ọ̀dọ́ wa. Wọ́n ṣàlàyé àwọn àlùkòrò tó dàgbé náà tó wà láàárín àwọn olùkọ́. Bẹ́ẹ̀ni, ìtọ́ àlùkò. Ṣé wọ́n wá ní ọlọ́run ọ̀rọ̀ láàárín? Kúrò àti títí ẹgbẹ́ bá padà ká ẹni tó lọ mú fúgàmù ètò náà. Cuma kalau ini, betul. Dia pun dengar Al-Quran ini. Yang mana Abu Jahal? Abu Jahal itu dia baik. Sabar. Tapi kelaruan. Oleh kerana orang sejak hujat Indonesia tidak balong. Sebab orang kelaruan lagi. Rumput ini dah dah. Di awal-awal kelaruan ini. Yang dia tu sejawab. Oh, juga. Sebab ada kalau Muslim, kalau bakal, ah, Subhanallah. Wallahi, saya bakal, saya bakal, saya bakal, perché trattavano con la piccola parte in campo Eh, un E infatti, per momento abbiamo già la guerra. E il giorno fa che non c'è più. Non c'è più perché il regionale o guerra. E continuiamo a fare così di Ora, se va di giù, eh? kami me mi sembra che l'uomo ha fatto un anno, وما كنت تتلو من قبله الذكر ìwà àlejò àti àlejò ìtọ́jú àná. Ṣé àbẹ̀rẹ̀ tó ju àwọn kèrè náà níbi bá mi? Kò sọ́bọ̀ ó yẹ kẹ́kẹ́ tí ó ní ọgbà. Ṣé ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n ìrúgbọ́n ní sẹ́ńtì máa lẹ́lẹ́ ti kílẹ̀? Máa ka ìyókù. Eléyìí náà ó kún lè náà lóko sọ, kò gbọ́dọ̀ ó gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ lọ́tọ́ náà bá lọ jẹ́ ó gbọ́dọ̀ sọ báyìí ìgbà tó ń gbìyànjú ìlà sáfà ìfàmà bàbá ìfẹ̀rẹ̀ sàrà ọlọ́dún wa ń sọ sọ́dún wọ̀lọ́ sàkóso wà láàrin náà bá pẹ̀lú àkọ́bí kà á tó hàn ní ìgbìyànjú ní ọ̀làkọ̀lá tó lè ní gbọ́dọ̀. ọlọ́dún sọ pé ó kásán àkàbí bọ́ọ̀lù ẹ̀ka ń gbà lọ́dún ọ̀gá bẹ́ẹ̀ kan tó fẹ́lẹ̀ mí lọ́dọ̀ ẹ̀rọ àtọ̀bá wa yìí sáàmù wọ́n ti gbọ́ gbogbo ọ̀nà lọ́dẹ̀ gúrúùbù lọ rẹ̀ wọ́n láta kó tó orí ẹ̀ kó fọwọ́ sùn rẹ̀ tán ibẹ̀ dàgbà rẹ̀ mọ̀. tó ṣe bá ìka fúnni tó bá lè kàǹkan yín ó sì lè kọ̀ọ̀kan yín àwọn sábẹ́ balẹ̀ jẹ́ sábẹ́ òru jẹ́ wọ́n sì lè jẹ́ ah, ó dà pé nígbà tó ṣáàbù yẹn ló sáré kọ àwọn kíkẹ́ àlùbà tó rí ìlànà gbogbo ìtàn ó tún lé tọ́lọ́ àbáfà ẹ̀ kálífà ní ìlú kan àmọ́ wà lọ́wọ́ yìí tí ẹ bá mọ orú kọ́tọ́lọ́ ọ̀rọ̀ ìjọba ìyàwó kó bí aláìyá àmàdá ìyàwó ìgbẹ́kọ̀ọ́ aláṣà ní ìjọba ìjọba ìjọba sẹ́ni àwọn àgbẹ̀rún kàtẹ́ àlejò náà àti ẹ̀rọ ìgbà yà àlejò náà ọ̀rọ̀ ẹ̀rọ ìgbà náà ẹ̀yún ra wo nínú àgbẹ̀rún nígbà pé wọ́n rán gẹ́gẹ́ sí àwọn ọmọ wọn ẹgbẹ́ wọ́n rẹ̀ ẹgbẹ́ tí olóòrùn bá tó sọ ọ́nà pé ẹ mọ̀ á gẹ́gẹ́ sí ẹ́ kí ni ló sọ̀rọ̀ tẹ́ ẹ bá wo káyà kọ́ra ni ẹ máa wà ó kọ̀ ní ìta yàgò yàgò zakariya tẹ́ ẹ bá kà kọ́ra àwọn nǹkan tó lè fi ìlú lánàá wàláhì ìmọ̀ nípa àìdí pé kò bá sí àkàkàrí kò kọ́ àwọn ọlọ́run àwọn ìyàwó ìdùnnú ẹ̀mọ́ náà lè ọlọ́run sì fi ẹ̀ńpẹ́ ìfẹ́fẹ́ lábẹ́ òde ilé yìí wà yìí kí ni ìbílẹ̀ ẹni yìí lápapọ̀ tó ń bí ọ̀pọ̀ ìfọ́dù tó ti gbà ìlú sọ àlè ṣé ìwọ́dù Zakariya Zakariya ẹ̀ wọ́ọ̀dùgbàríyà tọ́ọ̀mù méjì ìbò nítorí méjì ni kò mẹ́ńṣán tọ́ọ̀mù kò yẹn mẹ́ńṣán kò dàpọ̀ tẹ́lẹ̀mí kò mẹ́ńṣán tẹ́lẹ̀mí ọlọ́dún ká àyà àìsàn kí ló tẹ̀lé bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ bí kí ló wá sọ̀rọ̀ rẹ̀ Ibi àwọn ìbá tó Zakariya, tó bá tó bí kí ìwò ọ̀rá. A dàbí bí bí ìtumọ̀ rẹ̀ yóò ní lọ́dọ́rọ́ ní ìjọba papọ̀. Tí ọlọ́run ọba fẹ́ sọ, ìjẹ́ ọlọ́run ọba tó ṣe fẹ́ wù rẹ̀ Zakariya. ọlọ́run ọba fẹ́ lẹ́yìn Zakariya. Ó lọ́dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó jọ bí ó jọ bí kí n sọ pé ní ìṣèlérí kí n sọ pé kí n sọ pé kí n sọ pé kí n sọ pé káàtó pé zakariya ni tó bá jẹ́ zikiru nílẹ̀ ọ̀sán pé zikiru ra sáàtì lọ bí ká áfẹ́rù zikiru sẹ́wọ̀n pé ẹ̀wọ̀ zikiru zikiru kò bọ́ zikiru náà ó nígbà tó kọjú bọ́ọ̀ ni zikiru ti gbọdọ̀ wáyé fọ́ zakariya. kí ni o gbọdọ̀ ọ̀rọ̀ ìjọba pé ẹ̀kẹ́ jẹ́ owó lajú kí wọ́n fowó bẹ̀rẹ̀ pé owó náà fún owó láyé tẹ́lẹ̀ ẹ̀ lọ́dọ̀ wà ní. ṣé ẹnu bí ó ti rìn jì léṣe owó náà fún owó láyé ọ́ wọ́n lè owó láyé owó lórí. Ṣèlú ìlú ìtìjọba ṣe á ṣe ìtàwá mọ́. Bẹ̀rẹ̀ ní ìyá mi ní ìfẹ́ ìlú ẹ̀ṣọ́ Ẹnu bọ́ọ̀lù ìkéjì ìhà níbi ìlú tó ní ìlà kúrẹ́ ẹ̀ níbi ìlú bó ti ṣe ọ̀pọ̀ tẹ̀lé àti ìlà bó ti ṣe ìgbà wọn ní oṣù ibi tó wà ní sọ̀rọ̀ ìfà ọlọ́run ìyàwó àárín ìgbọ̀nrín ẹ̀ bàbá ṣàná á bèèrè bàbá Ah! ilé ìtako nílò olùgbé yóò di ìta àgbọ̀ àyìnká ìyàwó àti ìgbà mi ti tó ní ìbùdó ẹ̀mí. àtẹ̀wò sí ẹni tó ń bá jẹ́ ibùdó ìgbà òjò á. it has done that and that is the way of the story that God is going to do. which do what is done now. wa ẹ̀rù gbé òkú òní tèmi pé kí ẹni tó jẹ́ ibi tó bọ́ ibi náà sọ pé ká ah, fún mi lórí ìwé tẹ̀lé ìta nígbà tá a ti bàjọ́ àfẹ́ká tó wá rẹ̀ ní ìta. Ah. ó rẹ́rìn náà nìtumọ̀ ìta tó gbọ́n ẹ̀ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé orúkọ tó lọ́wọ́ pátẹ̀ kan pọ̀ ká ó ní ṣe pẹ̀lú àbọ̀ káàkiri. tó kó àtúnṣe ẹ̀ ní pé á ah, kọ́nà tó máa kọ́ ìtura ti Olúwa ah, pápá ìtura ọ̀nà. Ilé ọ̀sán kò ní láti lọ sọ̀dọ̀ rẹ̀. Ìlú ìta kò ní ìyá. Ẹ wo kéèyàn tí ó kọ́kọ́ à tó wá ń tẹ̀ àwọn olóògbé à. Ah, ìlà ó tẹ̀lé ra wọn. Jẹ́ yàkú. Ẹ̀yin náà wo, ápè, ṣé mo ápè? Ẹ̀yìn kan àbí? Ápè bàbí. Nidaya da wani wani waron ita ya ƙunga. Min waron a lẹ́yìn ita ya ƙunga wa yau zai lọ́gbẹ̀lọ́ ìtumọ̀ ya ƙunga ni waron. Àkọ́lẹ̀ tí wọ́n lọ lórí òkú. Tí o bí kò ní nígbà yìí kò ní méjì kankan dábàá ju pé lẹ́yìn náà. Bọ̀tẹ́ni tó fọ́ sórí ara ní wọ́rọ́ ni lẹ́yìn àkókò ọlọ́run ló tó bàbá yìí ti parí. náà ẹnì yẹn tó ń sọ ń bẹ àtàwọn ẹ̀ sọ ń bẹ yìí ó ní àwọn ẹgbẹ́ náà fẹ́ẹ́ sọ ní ìdíje kẹ́nu yáyá àlejò yáyá àlejò àpò ọ̀sẹ̀lá lédè ìdíje ó mú mi àánú kọ̀ọ̀tà sùn. ẹ bọ́ọ̀lù tó ọ̀sẹ̀ àwọn ẹ̀ dia yang wahana dengan dulu Hana yóò jáde ní ìyá mi rárá báyìí. Ọlọ́run láíláí ní èrò lẹ́kọ̀ọ́ sílẹ̀. Láíláí. Ẹ wo ni tó bá ń lẹ́nu wọ́n sọ ní kó wọn gbọ́ ayé òkú gbọ́lábá gbọ́lábá ló gbọ́ ibú. Ìtumọ̀ ẹ̀ ní pé ọ́ yóò sì gbéra ní gbé pamọ́ sẹ́yìn ìlú náà. bẹ́ẹ̀ ìkọ́ àwọn yóò fẹ̀sùn lè dé ní kò lè dé ní kò lè kọ́ kò lè kà. ẹ ní wọn á fọwọ́ wọn ní orílẹ̀-èdè. bẹ́ẹ̀ bá wo ìbò ọ̀dún Abu Rahim. Then what Lord the one is the father of nation. Àbí the father. Ẹ̀yẹ́ kìí sọ ọ̀dà sọ̀rọ̀ ìdáná pẹ̀lú ìlú láta àbí kọ́ńtìwọ̀n. Àbí ìrọ̀lẹ́. Kẹ́mi náà gbọ́dọ̀ mo fẹ́ dá ọ̀gbìn ìgbà yìí tí máa tọ́lá báyìí kan láti nítorí bẹ̀rẹ̀. Àbí ìrọ̀lẹ́ àwọn tí ó kò sí lọ́wọ́ bá kó jà àwọn ọ̀rọ̀ àmì máa jẹ́ ìjà náà ló jẹ́ bọ́n tí ìyá tó lè débẹ̀ gbà ní ìlú nígbà tó ẹ̀sìn lẹ́yìn àwa wá fún láwọn àjọ aláàánú lẹ́nu àti gbogbo ìrọ̀ ọ̀pọ̀ kan ti ṣe lágbára dáhùn lẹ́yìn àti àwọn ìlànà ẹ̀ wọ́n tàgbà ó. wọ́n tàgbà ó kan àárí ìgbàdàbò báàgì náà ń kọ ọ̀hún sọ́dọ̀ ẹgbẹ́ ìgbésí kọ̀ orí ìmọ̀ ní ilé ìgbà lọ. Bẹ́ẹ̀ni wọn bá ti mọ páàkì ìmọ̀ ọ̀rọ̀ àmì lẹ́sìn ṣe ara tọ́lọ̀ ń ṣe é fáàmù rẹ̀ àti àtàwọn ìyàwó ìtàmọ̀tà tó áhà ní àlàyé ẹ̀kọ́ làwọn ayẹ̀dá ayẹ̀dá àwọn olùlàmọ́ ẹ̀gbọ́n. Tí kò tó mọ ní sáì pé òdodo àtọ̀dọ̀ náà ni ẹ̀kọ́ láti ìdíwá pé Áyà àlámọ̀wú Dúlà máa ń lọ́yọ̀. Mo fi Áyà àlámọ̀wú kọ ní Ìsọ̀rí. Áyà àlámọ̀wú ìlọ̀ náà ti báyìí Ìsọ̀rí. Ó ti pé àwọn àbá àtọ́jọ́ ní Ìsọ̀rí náà bá ti sára àtọ̀jọ́. Ó ní dísọ̀dì. Kẹ́yọ̀ sọ̀rọ̀ sáà lẹ́bí ìlẹ́jọ́ dísọ̀dì yẹn ní ìrèdè àdúgbò síra. Pé kìí ẹ̀rọ mi ó dàbí pé ẹ̀rọ nìkan ní ìgbà ìdí ọjà kó ni wọ́n sọ àwọn ìdílé Yorùbá tó kó dàbí èèyàn gbọ́dọ̀ kàwé tó lọ sọ́ọ̀dì Yorùbá táwọn bẹ́ẹ̀ bá wọ́n tọ́ sí ọ̀rẹ́ nìyẹn ẹ̀ àti kìí ṣá rẹ̀ ọdún bàbá ọdún bàbá ọdún bàbá àwọn àfa àbànú ìdáyà mà ìkọ́kọ́ àbànú ìdáyà mà ìlànà ìlànà So now somebody will not so go let you know that was the only relation to them. So Quran nǹkan tó ń fi bẹ́ẹ̀ wò wọ́n oore rẹ̀ pọ̀ nǹkan pọ̀ bẹ́ẹ̀ náà ló yẹ ìlọ ìmọ̀ ìmọ̀ kí wọ́n fẹ́ mọ̀ sílẹ̀ ìmọ̀ wáyé èyí ó sì kápọ̀ ọlọ́run ọba ẹgbẹ́ yóò ṣe Kalau mau duit cepat ya, kalau eh ayah kalau ambil, ah, ini dong, ini dari dia, Allah. Kau kalau cuma pakai dia, cuma pakai dia, cuma pakai dia, cuma pakai dia. Orang nak mau dia lagi, ini malah mau duit duit ini saya duit duit duit, atau kalau duit duit duit, kau cari, kau dah ni baru nak orang ni, ni kau ambil cek kau ambil. Nanti tak pengalaman, rumah, itu, kalau orang berkata, itu, oke, sama ini cekumu, kurang pakai kalau, ini semua aku, eh, miraj, itu mana, ya, itu itu yang ini mau pulang, ini pun lu kacau kaya, kaya, dia ọlọ́run ní bóun ṣe tọ́lù ènìyàn jẹ̀hán ní a máa dáhà lọ́wọ́ ìnà jẹ̀hán náà mú sọ̀rọ̀ ó jẹ́ nǹkan tí ń dúró de tí ń tẹ̀lé de tí ń dúró de tí ń tẹ̀lé de àti ní ìdásílẹ̀ àti ní ìdásílẹ̀ لقومنا هذا àwọn tí wọ́n kọjá àlà yóò jẹ́ ibùgbé ìpadà títọ̀ wọn. lọ́dọ̀ padà tí wọ́n kọ́ láti fi èèyàn sí á àkọ́ọ̀bà. wọ́n máa bẹ́ńbẹ̀ lọ fáwọn àsìkò tó pẹ́. àwọn kan sọ wípé à ń tó sáwọn ọmọ náà bá wọn ká jẹ́ kéde yìí. ṣebí kò sí ìgbà tí wọ́n wò lẹ̀ ṣé ẹ̀wà àkọ́ọ̀dà tí ẹ jámọ̀ akọ̀kọ̀ ìjọba àtẹ̀tẹ̀ pẹ́ tó lò ó ní parí. wọ́n ní ọ̀nà méjì làwọn afá àtọ̀tọ̀ wọ̀nyé. àlàyé alákọ̀ọ́kọ́ wọ́n ní àsìkò tí ń jẹ́ àsìkò tí ń pẹ́ ó ṣe pé kọ́lá àti pípẹ́ rẹ̀ gan bí a bá lò ó kò ní yóò kàn ó pọ̀ kọjá sẹ́yìn ó lárò tó bá dé kí ó gbọdọ̀ bí ẹni tìjọ́ ya lágbájá ọdún mélòó ni ẹ̀fọn lẹ́wọ̀n ọ̀nà ọkùnrin wà ní ẹ̀rù tẹ̀wé tẹ̀wé tẹ̀wé ẹ̀ sọ yóò kù jẹ́ lóòótọ́ wà ní ẹ̀rù èyí ní báyìí ọ̀sẹ̀ àmọ́ ní ìdíje sọ̀rọ̀ ṣùgbọ́n àkìlẹ̀ pé ìtumọ̀ kan ọ̀rọ̀ ìtumọ̀ pé wọ́n tó lè wí pé ayẹ̀ ilé ìdìbò ilé ìgbìmọ̀ ayẹ̀ rẹ̀ pé láàbì dínà sí àkọ́bá yóò mọ̀ bẹ́ńbẹ́ lọ yóò mọ̀ bẹ́ńbẹ́ lọ fáwọn àsìkò tó pẹ́ láwọn àsìkò yìí ó láyà òdìdí náà sí káàtó tó pẹ́ ní òfin ní téèkì ní tútù àbí nǹkan mímu àbúrò ẹ̀rọ méjèèjì ọ̀rọ̀ ti dákọ̀ rẹ̀ ọlọ́run dákọ̀ báyìí ọlọ́run dákọ̀ sàrà. bọ́lá àwọn tí wọ́n ń lo àwọn ọ̀rọ̀ yìí nìkan báyìí òun bọ́lá wọn jọ takó láàrin kí inú kó ẹnu nǹkan kí inú méjì wọ́n tẹ̀lé àti kí wọ́n yóò dúró ẹ̀sìn ẹ̀ kí ìta náà ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀rọ olùpapọ̀ yóò wá wọ pé kí inú kó wà pé ẹ àti kí ìta kó wà pé lóṣù tó náà bẹ̀rẹ̀ ẹ̀wọ́n náà wà ní tó bá ní padà alùpùpù ọlọ́jà àti òwàyò ìnà lásán. Allah dan dua nínú àjọ àti wáyé látàjọ ebi ò ní kọ wàlà tààrà ò ní ní o kí ló bẹ̀rẹ̀ wàá lẹ́kẹ̀lẹ́ àtàkùn ọ̀hún sí àwọn ojú òní gan òòlù yíyá ọ̀hún. wọ́n ní ah, àwọn tí tí wíwọ́sọ àìwọ́wọ́sọ àti yárùn ọlọ́run gbé lò bèrè kí ló fi tó dúró lọ òun ni pé àìgbò ebi bá ń fa àyàn inú ló wà lẹ́yìn àbí àbí emptiness inú wà látara téèyàn bá rà sọ̀wọ̀ níta ló wà lẹ́yìn bí òun bá ń sọ̀rọ̀ lára tẹ́ẹ̀ bá ní òwò òfin ìsọ̀lóyà débi bá ń pààyàn kò sí nǹkan ná kò sí nǹkan méjì lọ́lọ́run tó papọ̀ ẹ́ ebi ò ní pọ́n ọ̀hún òbí ní ìrìn kò sí nǹkan méjì ẹni débi bá ń pa inú rẹ̀ wà ẹni tó kọ lónìí ẹni tó bá tó bá wà ní òòrùn pọ̀ ara rẹ̀ náà wọ́n fi tẹ̀lé ní ọlọ́run ní ìtàn ṣé ẹ́ńtínẹ́ẹ̀tì ní àti ìta òmùgbẹ́lẹ̀ jẹun. وأنك أخيرا لا تضمن فيها وحدك ومن بوجه بعد ذلك في من أصول أي قدرات أه منهم tọ̀tọ́nù bá tẹ̀yàn níta àgbàdo náà lọ sọ̀rọ̀ náà pa omi ẹ̀ bóun bá mú yóò pàlẹ́ ọdún ní dehydration dehydration àti ta àti dehydration àti inú inú ni ọ̀gọ́mà ìtàlọ́lọ́ ló wà ọ́ làtà bọ́lá ṣe ń lò ní náà ló lò ní láyà ló ṣe mọ̀ sí ìhà pàtàkì ọ̀là ṣàkà fún òní ìdílé òní tó ń lẹ̀ ẹ̀wọ́ pé ká àdìgbì náà gùn náà tó tí náà bá ń gbóyàn nípa kí ló ní oníṣìkà pẹ́pẹ́pẹ́ ìgbọ́n gbìyànjú ọlọ́run tó gbé lé. wà láṣà ọba bíná bá ń gbòòrò ń bọ̀ tó gbòòrò ní ma gbẹ́ ìwẹ̀ náà bọ̀ yóò mọ̀ ní kó ní ìdè. ó lè ṣe iná tí ń tó ń ta pọ̀ ó ní ìgbà tí ó wọ ilé wọn sì yọ ọlọ́run tó gbé bá. nínú náà pọ̀ ní wọ́n ti ń gbé pọ̀ ó dàbí pé wọ́n kò ṣe wáyé lẹ́yìn. àbí tí àwọn tẹ̀lé wọn ń gbogbo sí ìlú yóò lọ́dọ̀ inú ti gbóná àtà inú tó gbóná ní ìṣàwọ́ ọlọ́dọ̀ rẹ̀ ìta tó gbóná ní ìgbì òkú ọlọ́dọ̀ rẹ̀ ọlọ́dọ̀ sọ pé iná tó wọ́n gbà mí ọ̀ yàtọ̀ níbí wọ̀nà àyọ̀wọ́ Èmi tó dé yìí iná yóò ní mú ṣe ìwà pípé náà tó àfẹ́dá wọ́ọ̀nù. Ọ̀làyọ̀ kan ní ìlú òṣèlú ọlọ́run tó ń gbé. Iná rẹ̀ yẹ ti ọlọ́run ẹ̀jẹ̀ bá ń gbé tẹ́ orí ìlú ọlọ́run ìdájọ́ bá tẹ̀. Ọlọ́run tó ń Waktu lu mau anto, gimana? Bila haniman, berkata, itu mau syarat menjadi syarat belum belum menjadi atau mengubah hukum mari dari hukum punya hati dasar oleh awal mana ini ada ini saya tidak Thank you. Sebab itu itu tutorial kita lagi Allah. Jadi dia nak balas dia macam balas. Ha, jadi kan lepas dia orang lain dia semua dia dia dia amal si. Orang tu mana bani ini dia kata. Allah, ini Allah seorang bintang. Amin. Saya pun ada di sini lah. Kita harus bagus dákun ìlú ìwà yìí bá tún lórí ẹni láì má dákun mo ti dákun yìí ní òkú bí ẹ dé mo ti dákun ní káàkiri ìjọba bọ̀rọ̀ lórí ọlọ́run lọ́rọ̀ lórí mo ti dákun tẹ́lẹ̀ yìí mo ti bá kàrà mo dákun wá nígbà wà ní ẹni ní ọkọ ìpàdé lọ. Àjọ sí ìgbà yìí. Pero yo algo tampoco me invento ya. Ah! Tem uma vida que não tem. Ah! Tem uma vida que não tem. Lá, lá, lá. Tem uma vida que não tem. Eu não vou passar uma vida. Eu não vou passar uma vida. Eu não vou passar uma vida. Eu não vou passar uma vida nǹkan tí ìjìnlẹ̀ ó wáyé ẹgbẹ́ ìgbà tó ní lára ìjẹ́ wá fún náà kó wá sí wá sí ìlú ìjìnlẹ̀. ṣé bàrí táàgbà tó ti sí èèyàn bá ìjìnlẹ̀ tó ti tó ní sábà tó ti fẹ́ ẹni bẹ́ẹ̀ ló ti fi yá. ṣé yàrá òun lọ padà ẹ̀sìn padà ní ìpèsè ìjẹ́. ọlọ́run ní ìjìnlẹ̀. بدلناهم جنودا جنودا غيرها ليذوقوا العذاب أعرف منكم وعن السيئة que eh, quería trabajar en Utah. Yo trabajaba en Utah, así que ahora como un sábado, y yo estaba ahí, y vamos a ver si yo fui la de la de la Aquel Corán dice, point out, dice, not ending. Okay? Not òun níbẹ̀ tó ń kárí sẹ́ńtì information. Ṣé ìfẹ́tọ̀ tó nílẹ̀ ń pè pé Nàìjíríà àti ibi ṣé ìlú wà náàtọ̀? Ṣé ìkọ́ ìṣúná ìjọ tó bá gbé kí ni wọ́n bá ti gbóná sọ̀rọ̀ owó tó pààrọ̀ mí bí ìyàwó tó lọ́dà pọ̀ ní. Wọ́n ti fi rẹ̀. Ṣé ìlú ìgbésẹ̀ ń ṣe ìṣèlú ìṣẹ̀lẹ̀ ọ̀gbẹ́ndẹ̀ yìí? Ó lè fi tó bá ti gbóná sọ̀rọ̀ owó pààrọ̀ mí. Àwọn táwọn ènìyàn ló lọ sí tẹ́lẹ̀ kò ní ìlú ìbéèrè náà bá ti gbé bá ti dìbọ́ náà ìrírá ń tẹ̀. Ẹ̀bẹ̀ náà kò sí ní ìgbà níyàwó pọ̀. Wọ́n ti dé wá ìgbà níbi lọ́yà àti àwọn olùdó dára. nígbà tí màá rí àpò yìí tó lọ ní kọlọ̀ kan ilẹ̀ ilẹ̀ mo fẹ́ dákúnà mo dè mọ̀ pé bẹ́ẹ̀ dákú wọn lọ bẹ̀. níbi ní ọgbà ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ tàbí àwọn àdìgbẹ́ dákú lọ lọ nígbà tí bá fi kéré nǹkan rẹ̀ ló bá ṣẹlẹ̀ sí i gbóná báyìí káwá sọ fún pé ti gbóná yẹn kò sí ayé mi ìmọ̀ lẹ́yìn ilé ayé. náà kára nǹkan tí ọlọ́run kò kàn sílẹ̀ lára gbogbo ilé ìtọ́ ọlọ́run ọba yóò padà fún fún wa dá tí gbogbo ilé yóò ní hàn án ilé ayé nìkan ló mọ̀ yóò tún fúrẹ́ṣì padà lọ́tà tó jẹ́ ẹni tó wọ́n tún. ó yà fẹ́ kàn sóòlù ẹni tó wọ́n gbà. Ọlọ́run máa ń jẹ́ máa béèrè ẹni tó ń bá àmì náà ọ̀dọ̀ ìgbàlá elégbéná àti ọyún ẹni yóò gbà wọn ara yín wàlá ilé ẹ̀ láàrin ẹni tí bá ti sè é láti wá lọ kẹ́kẹ́ ní ó lè bá pàṣẹ aláàbẹ ẹgbẹ́ òdìdí wọn lòun ló fún yẹn mọ́ kìí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ní ọlọ́mọdé àdìgẹ̀kẹ́ ní ọ̀rẹ́ àti ilé ayé àti ọ̀rọ̀ ẹ̀wọ̀n ni wọ́n nìkan mọ ìgbọ́ta lẹ́gbẹ̀ẹ́. ọlọ́mọdé àdìgẹ̀kẹ́ ẹ̀sán ẹ̀sán ni ó ṣe déédéé kúkúrú kan. Wáyé ìlànà ìdáhùn wáyé rẹ̀. Wọ́n wọ́n ti tó jáde àmì. وقدروا بآياتنا كتابا وكان آية ومرة مثل يوم وكل شيء Kemudian setelah dua mulai dan setelah saya setelah kami kita kita mulai hal kita لا يغادر صغيرة ولا كبيرة إلا sọ̀rọ̀ ọwọ́ jẹ̀bi mà àmìlú àdúrà wọlé àyẹ̀bí ìmọ̀lọ́bùkà wọn lẹ́ni táyì wọn bá ka wọn bá ka àyà yìí wọn máa sọ̀rọ̀ tó bá ka hmm? wọn ni wọn ní irú àyà yìí wọn bí ìlànà ọlọ́run kọ́kọ́ tó sọ nínú ọ̀síwájú nígbà ọkọ̀ yìí ẹ̀ ó. من هذا الكتاب يمكن عليه لا ọzọ ọzọ èyí tó bá lè sí ti my new business náà èmi ìyẹn pick up to ah, bọ́lá náà gangan a lè lè pick up to eh, bọ́lá náà minus nine nano èyí lè pick to milli èyí milli second nano second tó bá ṣe ilé pick bó ṣe kéré tó lágbègbè ah! ó àpòtò pé kí ni àpòtò ọ̀tò àbí ó ní ìdíwọ́n tó ń kákẹ́ẹ̀ wọ́n sọ àpéjẹ yìí tó o bá gbé kéèlì lọ́dọ̀ fẹ́ẹ́ one kilogram ìfúnfẹ́ ní tí tí wọ́n ti one kilogram lẹ́rù tó tó. ṣé ẹ gbọ́ mi bí bá pèjà fi ń jọ ọmọ sáyẹ́ǹsì yìí sẹ́wọ́n kí lẹ́mẹ̀ẹ́ bẹ̀rẹ̀ wípé à wípé ní ìtura tó o bá gbé kéèlì àti oríkèlì one one kg ìtumọ̀ tó tún bá ju nǹkan tó bá jẹ five hundred grams yóò di zero. ṣé káyọ̀ lè rọ́jẹ́ zero? níbi zero àmọ́ ìgbé káàtó àbí ọlọ́run sọ pé kíláà láì wọ́jú ọ̀gbìn ọ̀rọ̀ àgbọ̀rọ̀ bí nǹkan bá kéré kò ní kò ọ̀gbẹ́ ńláńlá ní ọ̀gbìn ẹ̀gbọ́n ó wà akiri ó wà sẹ́ńsítì ẹ́ gbogbo títí sí ọ̀hún yóò gbé papọ̀ bàtọ́lá bá fún bọ́ọ̀lù yóò di lórí jẹ ẹ̀gbọ́n yà ó kà á gbọ́wọ́ lórí yìí ó tún jẹ lórí tẹ́lẹ̀ lọ́kọ̀ọ́ tẹ́lẹ̀ lọ́kọ̀ọ́ tẹ́lẹ̀ lọ́kọ̀ọ́ ẹni lọ́dún abẹ́ ìgbìyànjú rí ẹ̀ yóò ti tẹ́lẹ̀ ọlọ́run tí ìgbà bá wọn lò tábà ní abáfẹ́ wọn wọn ọmọ kékeré tábà ti rà lẹ́sà ẹ̀yọ́ ẹgbẹ́ ní ìgbà òbí ẹ̀ náà ẹni lọ́dún gbé sí èyí táwọn kan ní tagóòlì tagóòlì yóò fi wá ẹ̀rẹ́ ẹ̀rẹ́ لا يغادر صغيرة ولا كبيرة wọ́n fẹ́ pẹ̀lú lálá yóò yóò káàdì gbogbo tí ìyàbá gbé ilé ìsinmi ó ní pé tí àbúrò mi ní pé ẹ bọ̀ ṣé ń jọ́ mo tún wá mú náà wọ́n tún kọ̀ yẹn náà nígbà ó kọ̀ yẹn náà ẹ iye ọdún ọ̀gá rẹ̀ ọ̀nà tó kọ̀ tó náà bá tó wọlé tó bá lọ sí ilé ẹ̀ kó lọ tí ẹ̀ sì gbé gbọ́n tí ìyẹn ó lè ṣe jàǹbá ìjọ tó bá mú fóònù láàrin òbí jẹ́ẹ̀lì náà kẹ́ ti gbẹ́yìn ńláńlá ni ńláńlá ni tọ́jú tọ́jú ńláńlá kẹ́bí ó ẹ́ wọ́n ti di ti ara gbé sẹ́sẹ̀ ẹ̀gbẹ́ ìkẹ́ra lọ láì wá lọ́wọ́ ti gbọ́dọ̀ ah mo ṣe é lẹ́sẹ̀ sí ìgbẹ́ ìgbẹ́ náà ìkọ́dọ̀ ìkọ̀wé lọ́tà ní. wọ́n yà á ṣe é lọ́tà ní ìlú àná ẹ̀wọ́n ti ẹ̀ Thank you. Èmi ti kọ́ lọ́wọ́ náà ṣe ìlú rẹ̀ bẹ̀rẹ̀ lórí ìlà ìlú àìsà. Bí wọ́n yẹn bá ti pọ̀ tó, ìwé ti àkùṣe ìjọba ọ̀gá yìí. Tí o bá ti rí ìkà bá, tí o lè ní. Òun ló ti tàn ní òun lè lọ sí báwọn ní ìtẹ́rí pé dáàbáà. Táwọn kọ̀wé ní tó bá níjà láyé ọpọlọ tó bá gbá fún ààyè ìdíje kàkà bí sára. Àwọn òṣùpá tí wọ́n bá títí bọ́ọ̀mù náà sí lọ́kọ̀ rẹ̀, òní ìṣe lára àbá Ọjọ́ nítorí lápọ́wà rò dílẹ́kù irú òyìnbó àti ìmọ̀ olóyìnbó alákọ̀wé mọ̀. Ìgbẹ́ ìgbọ́n yẹn. Òun mọ̀ sí ọ̀sẹ̀ pé ìgbà ìgbà ìgbà báwo ni mo máa pè é? Mo mọ̀ tó máa pè é. Mo ti di dídá pè é. Mo rẹ̀ mi pè é. Mo máa ní mo máa ń bá ẹ̀kọ́ ọmọ sí ẹ̀yọ́. Láì lọ́dún ìgbàgbọ́ àgbàdo yìí ó tó yàtọ̀ sí ẹni tó gbé láti gba ìlú ìjẹ ẹ̀rọ ìlú lágbọ̀n. Ẹ̀gbọ́n kìíní tẹ̀mọ̀ lánàá orí òun lánàá. Wọ́n ní kí nǹkan tó kéré kéré débi pé ló jẹ́ màá lọ sí àpá. Ó sọ fún àná àrà kiri títọ̀ ńláńlá rí. Láyé bọ́dún sọ̀dé ọ̀tá, bí ìbámu ẹ̀kú sọ̀dé ọ̀tá, ọdún àtẹ̀ ni ó lọ kàlẹ̀. The smallest is smallest. Ẹni tó ọ̀dájọ́ lọ́dọ̀ ẹgbọ́n tọ̀bí ọ̀dọ́ òwe ni wà ilé ìbò náà tó ọkàn lòun lọ sí kíkọ́ èyí tó kú wà náà wọn àbò ìgbé ọlọ́pàá pé ọkùnrin làṣẹ yìí gbogbo nǹkan lọ ló fẹ́ kọ́ lápẹ̀lẹ́ tó kọ́ tó yẹ àkókò tó wá lé àti ìkọ́lọ̀ wọn wá tó fẹ́ wá àánú èmi kan ní o àfi kọ́lọ̀ ẹ́ dá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní nígbà tó sọ̀rọ̀ nígbà tó yá ẹ̀ ó láwọn ọmọ náà kò ṣọ́kùn nínú ọ̀gbẹ́ ọ̀sìn kọ́ọ̀bù àti ìdílé ọ̀hún. اشتكوا اشتكوا wọ́n kàn lé wọ́n là méjì kọ̀ǹtínúwà ni wọ́n kọ́ là méjì lọ́dún tí ó kọ̀ ọ́ lọ́wọ́ àpàdà rẹ̀ àwọn ojú wọ́n متفادع طبيعي يعني يقول اشتكى القول الإحصاء رسول ونا مثل هذا الإحصاء ما قصدي وقاسي ما يمكن رفض لوتي وجاتي إحصاء إيه وش أجل بريد أنا ما أفهم إيه كم تو إيه tema tan pe penso tema tan si saliti esto pero esto no puede estar saliti ah pe digo como yo puedo pasar no comprende para ẹ̀rọ si àwọn ọmọ náà ìtẹ́kọ̀ọ́ ṣe fún ọ́ ọ́ ó gbọ́ ibi gbogbo ẹ̀ lẹ́wọ́n rí ọ̀dọ̀ ẹ̀gbọ́n. wà á máa ṣiṣẹ́ kàlùbọ́ọ̀lù fún ọ̀gbẹ́ ọ̀gbọ́n kàlùbá. ṣé wọ́n ah, ah, ah, gbà áá eléyìí ọ̀rọ̀ bá ọ̀dọ̀ wọ́n gbà kó yẹ kó wà lọ́dún ìgbòkèlè jẹ́ fún wàá rí ọ̀dọ̀ wọ́n dà ìfọ̀n tó ní pé ẹjọ́ àfẹ́ má ti fi ta ìbò ní mo mọ̀ pé kí n bọ̀ pọ̀ tún yẹ kẹ́ ẹ tó mú mi fún kọ́má pé tó mọ̀ pé kọ́má náà wà láàrú ló wà láàárọ̀ ọ̀nà kò yẹ kẹ́ ẹ mú mi ẹni bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti pẹ̀lú wa nínú ìgbé lè mú o kàn sí ẹ̀rọ ọlọ́run bá káàbọ̀ sí pé ìtàwọn ò ṣe. ọ̀tá àwọn akókò tó gba ìyá fún wọn ẹ̀rọ ọ̀tẹ̀ lọ́lọ́. Sọ́ra òní jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ lẹ́yìn àwọn olùgbèrè wò. فإنها تشتمل على ربها حتى تظهر Bí kékeré ilé ìwé ìwé yóò padà wá pọ̀ yóò pọ̀ lórí ẹni ní ìgbà tó ti kópa lọ. Ọjọ́ ìgbà tó kàn sí ìta àwọn àwọn òkèlè ìdè òkèlè. Wọ́n ló wà ń bẹ̀ àmọ́ sọ̀bí ọ̀nà àwọn. ọlọ́run ní fún ìdíje wọlé ọ̀dọ́gbù kọ́lá ìgbàlódé ìyá ẹ máa tọ́ ọ wò kò sí nǹkan ká táwọn ayé yẹn tó ìyá náà lẹ́yìn ọ̀yẹ́ tó ń bẹ̀rẹ̀. ayé لننزل على أهل النار آية أشد الآن رواية عن الله عليه وسلم رواية تقول كل جريمة إذن ليه وأنه يعتلك رواية القبول فلا نزيد لأنه أتيت وكيف تنتهي السيف مصري للجن هي من pé èyí tó wà nù rẹ̀ ní agbára wọn ò gbé mọ́ wọ́n tún lè mọ́ ọ. Tẹ̀gbọ́n bá jáde mọ́ nǹkan o yóò wà bẹ́ẹ̀ jíjá. Bọ̀dá sálẹ̀ kan wá ló ṣe é ṣe láwọn ọmọ náà. Ọlọ́run máa ní táyà ló kò fi ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run fún wa ní àláwọ̀ ní ìwọ̀n. Ó sì fún wa ní èlò ìdí. Ìyá ìyẹ̀dí àkọlẹ̀ bíi.